mo bẹ̀rẹ̀ tó jẹ mọ́ èrè gbígbẹ ní ìgbà tí mo ń gbọ́n bọ̀ níbi ọmọ ọdún mẹ́rin. mo ń mú jẹ́ni tó ń po amọ̀ pọ̀ òun ni mo fi ń ṣe ohun tí mò ń ṣe téyìnbó náà tún ń pè ní art. ayàwòrán ni mí mo sì tún jẹ́ ẹ tó ń kó àwọn ayàwòrán bíi tèmi jọ. àwọn òbí mi ò fẹ́ kí n jó rárá wọ́n máa ń bínú ni ó wá jẹ́ nǹkan tó yẹ pé tí n bá ṣe mo máa ń rí dùnnú bẹ́ẹ̀ mo máa ń wa ọkọ̀ aṣàkóso látọ̀nà jínjìn ní tí àwọn òyìnbó máa ń pè ní drone. iṣẹ́ aṣọ rírán òun ni mo yàn láàyò ó dẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí náà ọjọ́ ti tàsídẹ̀ẹ́ á ti lé lógún ọdún. ọ̀pọ̀lọpọ̀ àwọn tèmi wọ́n mọ̀ mí sí dúdú yẹmí dúdú yẹmí akéwì dúdú yẹmí olórin dúdú yẹmí eléré. mo jẹ́ olùdarí àti atọ́kùn fún eré orí ìtàgé táwọn òyìnbó pè ní stage play àbí tíátà. iṣẹ́ aṣojúlóge ó ní iṣẹ́ tèmi yàn láàyò ìyẹn ni à ń pè ní um, professional makeup artist. mo bẹ̀rẹ̀ ọkọ̀ yìí ní two thousand and seventeen ó dẹ̀ gbà mí fún ọdún mẹ́rin nígbà tí mo bẹ̀rẹ̀ àwọn èèyàn wá bá mi pé à báwo máa ṣe ṣe pé fẹ́ ṣe mọ́tò owó tó yẹ kí n máa fi jẹun pé ṣóò mo fi ń kó ìranù ìjọ